will not go back home empty handed. O ò ní lọ sílé lọ́wọ́ òfo. They will wipe your tears away. Yóò nu omijé rẹ. He will take your sorrow away. Yóò mú ìbànújẹ́ rẹ lọ. He will cancel the bondage in your life. Gbogbo ìgbètí mẹ́lú ayé yóò mú kó. Because it's time for showers. Torí àkókò òjò ti dé. It is time to seek the Lord. Ó tó àkókò láti wá Olúwa. Until he comes and raise righteousness upon us. Títí tí yóò fi dé tí yóò rọ̀jò òdodo sórí yín. You have any sickness in your body? Sí àṣà kan bẹ nínú ara rẹ. Identify that place of problem. Mọ bí tí ìṣòro náà wà báyìí. Lay your hand there. Kò wá gbọ́wọ́ lé. Arraise up the other hand. Kò wá gbọ́wọ́ kejì sókè. and the power will come to you right there. agbára náà yóò dọ̀dọ̀ rẹ mi tó. then after the final amen. lẹ́yìn àmì tó bá gbẹ̀yìn. you check up yourself. wàá yẹra rẹ wò. sickness is nowhere to be found again. o ò ní rí àìsàn mọ́. Your head healed. Orí rẹ̀ á Your body healed. Ara rẹ̀ ó gbà Your kidney healed. Kídìnrín rẹ̀ ó gbà HIV gone. Àrùn HIV yóò pòórá. Cancer healed. Jẹ̀gùjẹ̀rẹ̀ yóò gbòdì. Demons cast out. Àwọn ibi yóò lọ. You're free. O dùn Lay your hand where you have the problem. Gbọ́wọ́ rẹ lébi tó ti ní wàhálà. Raise up your other hand. Kò wá gbọ́wọ́ kejì sí i. The miracle is coming your way now. Iṣẹ́ ìyanu ń bọ̀ lọ́dọ̀ rẹ báyìí. You will not miss it tonight o pàdánù ẹ̀ lálẹ́ yìí. remember after the final day may you check up yourself. tá a bá ti sàmì tó gbẹ̀yìn rántí o kó yára rẹ o. your miracle is there. iṣẹ́ ìyanu á ti débẹ̀. father in Jesus name. bàbá ní orúkọ Jésù. we thank you for your love and your mercy. a dúpẹ́ fún ìfẹ́ àti àánú. you are listening to our pastor pastor W. F. Kumoye or other anointed minister of God from our ministry. Let the word sink in your heart and they will do you good throughout your whole life. It is our belief by the grace of the Lord that you will come and worship with us at Deeper Life Bible Church, 40, number 4656 Briarwood Drive. We have our service every Sunday from 9 a.m. to 11.30 and we have our Bible study on every Monday from 7 to 8.30. As you are doing so, I, the grace of the Lord will continue to be with you and you will never be the same. Thank you. God bless you.